lọ débi ìgbọ́n náà ni mò ń dúró dè látàárọ̀ ó ṣàmọ̀ pé màá ní láti lọ sí skul lọ́la. èmi náà lè wà rí àbí kí ló tún kọ. ààyè ọmọ ni mo ṣáà ń dúró dè fún gbogbo ti dé. ẹ fẹ́ pé o miss mi ni. kò mọ̀ pé tó bá ti dé báyìí bẹ́ẹ̀ ni pé ìdùnnú dé sínú ayé mi ni. Dèmọ́lá ò ní yọ iyọ̀ ẹ̀ pọ̀. ṣé wàá kí? kí ṣe? Ẹgbẹ́ ah no no no no no no dèdè dèdè jẹ́ ká máa lọ sọ́sibítù. Bẹ̀lẹ̀ bẹ̀lẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ ká máa lọ sọ́sibítù lọ́wọ́ lọ́wọ́ fẹsẹ̀ rẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ gangan. Àwọn nọ́ọ̀sì mi sọ fún mi pé ẹ padà lọ sílé mọ́lá lánàá pípé bíbá ilẹ̀ sùn. àbí dókítà mi nílé lọ sílé ìgbà tó yẹ pé kò pé méjì lọ́wọ́ mi ojú ẹ̀ náà ni mò ń wò ìyàwó mi nìyẹn ìfẹ́ mi ni ẹni bí ọkàn mi ni so mo nílè lọ lé mi gbọ́dọ̀ dúró tì ní. actually kò sí nǹkan kan mọ́ ká tó rí ìrọ̀lẹ́ ń sin wọn máa discharge wọn. wow that's good. Yeah. only thing that kan ní láti ṣe fún ọ́n sí ni pé she just needs to relax. Oh, kó má ṣiṣẹ́ kankan iṣẹ́ bí iṣẹ́ alágbára. ẹ má fún ọ ní iṣẹ́ agbára kankan. ẹ ṣe dọ́tọ̀ ẹ ṣe kò ní ṣe. and one more thing ìyàwó yín lo oògùn kan oògùn yẹn dẹ̀ wà powerful hmm? oògùn yẹn oògùn yẹn ló fa miscarriage tí wọ́n ní. dókítà ìyàwó mi ò nílò lògùn kankan because èmi àti ẹ̀ àjọ mọ̀ sí oyún tó wà nínú ẹni so kò possible kí ìyàwó mi lògùn. tẹ bá délé ẹ pè wọn ká ẹ béèrè lọ́rùn ó lè má jogún òyìnbó kó jogún dúdú wọ́n lo oògùn tó wà powerful oògùn yẹn ló dẹ̀ fa miscarriage tí wọ́n ní sí and <clears throat> oògùn yẹn ti affect womb yeah i'm telling you and probability pé wọ́n máa bí ọmọ ọ̀rọ̀ náà ló wà. àdókè mi ò lè possible kò lè possible báwo ni ò ṣe ní bímọ mọ́ ẹ̀ ń jà láti sọ fún mi pé ìyàwó mi ò lè bímọ mọ́. wẹ́ẹ̀ kò sí nǹkan tó ń lọ́wọ́ lè ṣe ẹ jẹ́ ká máa gbàdúrà ìyàwó mi ò lè bímọ mọ́. jọ mi get nǹkan tó ń sọ lẹ́ǹkan yẹn kí ló ní big six ẹ fẹ́ rí mi fún. nǹkan tí mo fẹ́ rí ẹ fún ò lè. à sọ̀rọ̀ business kan ni mo wá òkúta ló lè fit in fún business yẹn mo ṣe mú ọ̀rọ̀ ẹ wọlé nìyẹn wọn ni àá àwọn máa wish láti rí ẹ ń gbà yẹn. kò lè sọ nǹkan tó fẹ́ rí mi fún fún ẹ. ẹ wọn ò sọ fún un. sí i Bímpé ó jẹ́ kó lè mọ nǹkan tí sísítẹ́ fẹ́ rí fún ah at least ó jẹ́ kó lè já wa sí i come on what up. ìwọ má wọrí àárẹ̀ mi àti ẹni so i'm sorry. ọ̀dà fún ìwọ tiẹ̀ ṣèbí sharon mo pè ṣé wọ̀ sharon nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò sí ní pòṣíṣàn àti sọ nǹkan tó fẹ́ rí ẹ fún ọ̀dọ̀ mo mọ̀ ọ́ bọ́ mi ò ní sọ fún ẹ tíwà tí wọ́n bá ríra wọ́n máa lè explain things fún right kò sí problem but wọn dẹ̀ wá sọ time tá a máa ríra àti bá a ṣe máa ríra wọn bẹ́ẹ̀ sọ anything. Mm, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi máa ní láti pè wọ́n wọ́n máa fún mi date so tí wọ́n ti fún mi date èmi àti ẹ̀ máa jọ lọ rí wọn. wọ́n ti gbọ́ but mo ṣọ́ pé nǹkan tí big sis ẹ fẹ́ rí mi fún yẹn ọ̀rọ̀ owó ni ṣé dẹ̀ mọ̀ pé tèmi bá ti ń gbọ́rọ̀ owó báyìí etí mi máa ṣe kí ni. ó ṣe olówó lásán àti ọ̀rọ̀ àtọ̀bọ̀ tí wọ́n. gbàsílẹ̀. I trust you. mo rò pé o ti ṣàlàyé everything as in bó ṣe ń lọ fún ọ̀rẹ́ ẹ̀ ṣá. àǹtí ẹ tún padà sẹ́yìn mo ti ṣàlàyé everything fún àti wípé ṣẹ́rọ̀ tẹ̀ ń wò yìí ojú ni pèpè iṣẹ́ mi pẹ̀lú ọkùnrin iṣẹ́ àti mi tẹ́ bá rántí package kan tí mo sọ pé àlọ́ làbújá the other time tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn tí mo sọ pé a gba hundred hundred k thanks for coming ẹni tó mú package. Hmm, that's nice anyway ṣeré àwa àwọn ò kí ń ṣiṣẹ́ fifty k o a kì í ṣiṣẹ́ hundred k ṣorí àwọn tí wọ́n ní ìlú yìí àwọn tó ń tò ìlú yìí i mean àwọn tó ń mi ìlú yìí títì tí wọ́n ń jẹ gbogbo owó ìlú yìí òun làwọn bá dìlò ẹni tí ṣíbí ò bá dẹ̀ gùn my dear ṣé wọ́n pé kò lè bá wọn táwọn wí kò lè bá wọn jẹun ṣé wọ́n rí nǹkan tí èmi kọ́ need láti ọ̀dọ̀ ẹ ni pé mo need àwọn ọmọ tó clean àwọn ọmọ tí wọ́n sẹ́ẹ̀sì àwọn ọmọ tí pupa wọn ò ní àbàwọ́n as in tó yẹ pé tí wọ́n bá rí wọn báyìí wọ́n á rò pé bóyá wọ́n lọ kó wọn wá láti inú omi ni because mo ti bá àwọn kan ṣe meeting tẹ́lẹ̀ tí mo sọ fún wọn pé mo ní ìdáwọn ọmọ tí wọ́n dúdú tí dúdú wọn dán wọ́n dẹ̀ ti fún mi ní nǹkan tí mo fẹ́ so the same thing ni mo fẹ́ láti ọ̀dọ̀ ẹ̀ as in àwọn ọmọ tó clean at least nǹkan tí mi rí mi wà disappointed mi ìdẹni fẹ́ kó disappoint mi pẹ̀lú àwọn nǹkan tí o máa kó wá fún mi did you get nǹkan tí mi ń sọ. tó bá dẹ̀ disappoint me honestly ìwọ gan gbádùn mi o. mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ. ẹ̀yin má wọrí ẹ ṣáà fi ọkàn ara yín balẹ̀ ṣeré tó ń sọ lẹ́ẹ̀kan yẹn pé wọ́n gba hundred fifty ọ̀hún lò láyé ìgbà kan nìyẹn láyé ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ̀ nígbà tójú sì dúdú torí àwa náà ń ṣọmọdé ìdíṣẹ́ yìí mọ́ ẹ̀yẹn ṣàfọkànra yín balẹ̀ nígbà tẹ́ bá máa rí àwọn ọmọ tí máa kọ́ wá fún yẹn tán pọ́n látòkè désàlẹ̀ tá a bá kó wọn débẹ̀ yẹn gan àwọn ẹ̀gbọ́n wọn á lanu pé ah irú planet wo làwọn ọmọ yìí ti wá torí pé kí ni èmi fúnra mi máa ń take time láti tọ́jú wọn máa gbé wọn lọ sí salon máa ṣe irun fún wọn in fact wọ́n tún máa ń lo contact lens yeah torí ẹ̀ percentage tèmi náà ṣe máa ṣe kí ni ó ṣe máa high. so ẹ fọkànra yín balẹ̀ ẹ relax ẹ ṣáà ní trust nínú ìgbà sí ọmọ wà ṣe rí honestly wà á gbádùn mi jù. àǹtí mi ẹni are disappointed èmi sọ fún yín nísìnyí tí mo ti wá ṣe títí wọn igbó lè ń gbé wa lọ láti lọ. Ah, wò my dear sórí nǹkan tí mi ti ẹ̀rí yìí lásán àti nǹkan tí mi gbọ́ yìí. Ah, o ò ní problem ẹ̀ṣẹ̀. gbogbo nǹkan tó bá fẹ́ ni. Ah, mo dúpẹ́ fún ọlọ́run mo dúpẹ́ fún ọlọ́run pé ọmọ mi ṣàṣeyè ipe ọkọ mi ọmọ mi kò dojú tì mí jáde sọ́lá mi ìwọ náà ti di graduate báyìí o àbí. Ah, lọ́rùn o. Sofiat Jádesọ́lá a mọ̀ pé yọ yìí ọ <laughs> inú mi dùn sí ọ sọgbọ́ inú mi dùn sí ọ ẹnu ọpẹ́ wa náà lulẹ̀ wa yìí kò ní kan gbogbo tá à ń ṣe ayọ̀ ni ọmọ yọrí sí tó ti yọ ẹ àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ máa wo sùúrù ọmọ yìí tí mo pe ọmọ tí mo kọ́ tọ́gbẹ̀ kọ́ ni. tẹ tẹ ẹ kọ àbí tí a kọ. ọ̀dà ta ta kọ ọ̀dà ẹgbẹ̀ kọ. <laughs> ṣùgbọ́n ìfà àgbẹ̀yàn gbẹ̀kọ̀ ń bẹ lára rẹ̀. ó ṣoríire wàlá yóò o a ti ṣe lórí ọ̀rọ̀ oníwèé o ti fi tìsí kan <laughs> o ti fi tìsí bí kan tọ́wọ́ ọkùnrin àwọn náà wà ọmọ wọ̀ <laughs> wo dádì àti mọ́mí mo dúpẹ́ gan-an now I'm a graduate hmm. àmọ́ hmm, màá Mommy, Daddy, mo mama máa tọ́jú yín gan. ọlọ́run sì fún ọ sí. inú wa fún ẹ ṣe o. ẹ ikú ò ní bọ̀ lọ́wọ́ wa bá a ṣe fọkọ́rọ̀ rẹ yóò rí ju ẹ lọ òjò bá nínú wa ń dùn ní níbo sì ní bàjẹ́ kí n tó gbàgbé a ti parí tọrọ òwe ó ti fẹ́ lu tìbí kan àbí ọ wá kó ọ̀rọ̀ kejì torí yorùbá ní kọ̀ọ̀kan ńlá ayọ̀sẹ̀ lẹ́kù tán ọ̀rọ̀ ọkọ ló kù o. ti ọkọ. bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọkọ ni ọ bàbá mi sọ fún Démọ́lá pé mo fẹ́ rí pé kò ti fojú kàn mí kájọ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ mi mọ̀ kọ́ mú ìyàwó rẹ̀ àbí. adájú mú mi ẹjọ́ Démọ́lá náà ló ń pè mí. wàhálà yóò máa lè ní. ọmọ ọkọ ni. ọmọ ọkọ jàre. hello baby. hello honey. what's up. ìyá o máa ní láti wá yọjú sí mi báyìí báyìí báyìí nítorí bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí ẹsẹ̀ mi kan ti dẹ́kọ̀ mo ní láti travel. ṣé kò sí kọ́sọ́ ò sọ fún mi tẹ́lẹ̀. ìyàwó bọ̀ ó kọ̀ bọ́ sí pàjáwìrì ni mo ní ìròyìn ayọ̀ kan fún ẹ ni. Ah, ok but guess what èmi náà ní good news fún ẹ. yes ó jọ fi mí lẹ́jọ́. Mm, okay um give me like um 15 20 minutes but 30 minutes max i'm waiting by what love you more all right baby so take care ṣé kò no kò sí Oh, oh. Am I má wẹ̀rẹ̀ ara yín tí nǹkan bá wà dé mọ́lá máa sọ lórí fún wa. aláwọ̀ the thing is mo fẹ́ sáré dọ̀dọ̀ ẹ̀ mo mẹ́ ṣáà important mi ò ní pẹ́. ó dáa ṣe ọkọ mi. má wàá pẹ́ ojú ah. kọ́kọ́ mi. tọ́wọ́ bá dá iná yẹn pẹ̀lú kí ni dùn. ẹ bá fẹ́ sọ̀rọ̀ fún mi nítorí kẹ́ ẹ kó àwọn méjèèjì pọ̀. ẹ ní ẹ̀yin nìkan ẹ lè sọ pé ṣíbà méjèèjì lájọ bí ọmọ. irú ọ̀rọ̀ ló ń sọ yìí ṣé tí mo fún ọ ni mò ń bọ̀ ọ́n díẹ̀ díẹ̀ nu ẹ̀ àti wá àtòun dáadé bàbá yín nínú lẹ́yìn. ọ̀dà bàbá ẹgbẹ́ ọmọ yìí ọmọ tó bímọ ọmọ bàbá mi. ẹ̀ẹ́dà sọ̀njẹ́ rẹ̀. Go. Bàtà. Báwo ni bébì? Wọ́n sọ ọmọ. Ṣé kò sí? Kò sí much. Um, àárọ̀ yìí ni ọ̀nà ìmọ̀bà kan kọ̀ déédéé pé fóònù mi ni. Ìgbà tí mo máa gbé ló bá di mọ̀mùsí. Mọ̀mùsí? Yeah wọ́n ní pé kí wàá pàdé àwọn ní airport lálẹ́ ní eight o'clock she's coming back to Nigeria. irọ́ ni o honestly àṣé lóòótọ́ ni wípé èrò ọ̀nà ló máa ròyìn ọkà tó gbó hey so at last i'm gonna see my mother-in-law hey i can't wait i can't wait i can't wait i can't wait ah but um, you know baby um, ibo wa ni wọn máa dé sí báyìí. Um, wọ́n sọ fún mi pé àwọn ti gẹ́ẹ̀tì lẹ́kọ̀ọ́ sẹ́kọ̀ọ́ but èmi náà ò tí ì mọ̀ bẹ́ẹ̀ bóyá tí bá ti lọ pàdé wọn ní airport a máa wá jọ délé yẹn gbà yẹn o máa lè mọ̀ bẹ́ẹ̀. ok guess what èmi náà nírò yẹn ayọ̀ fún ẹ. Ah, kí ni ẹ. guess. Ah, mo pe mo fi bẹ́ẹ̀ mọ̀ wẹ́ẹ́ ok um, <laughs> anyway dadi ti fọwọ́ sí introduction mi àti ẹ. really. yes in oh. fact ọ̀rọ̀ yẹn là ń sọ lọ́wọ́ ló fi pè mí mo ṣe ní kí n máa sáré pọ́n that means pé ìdùnnú ṣubú layọ̀ nìyẹn o ìdùnnú wa wá di méjì mọ sí mi ti dé láti ìlú òyìnbó and ó ti wá bọ́ sí time tí dáde fọwọ́ sí i pé kémi náà wá sọ́dọ̀ yín baby ó yẹ kí mi máa dùnnú náà you should be happy for us now. Demola ìṣòro ń bẹ fáfọ́jú láti fi òwú sí ìdí abẹ́rẹ́ one I'm scared I don't know I don't know there's this feeling tó kàn wá bíi pé o máa fi mí sílẹ̀ nítorí pé o mọ̀ pé mi ò lè bímọ. come on wọ́n ṣe kí mọ̀ mí náà mo promise ẹ pé mo ní ever fẹ́ obìnrin kankan mi lẹ́yìn sí nǹkan tó lè ṣẹlẹ̀ tí màá fi fi ẹ́ sílẹ̀ kí n lè fi dá ẹ lójú mò ń bọ̀. Kí ló fẹ́ fi blade ṣe? Mo búra so wàá lè mọ̀ pé mi ì lè fi ẹ́ sílẹ̀ èmi ló yẹ kí n máa bẹ̀rù bóyá máa fi mí sílẹ̀. kàmá kàmá tó wọlé. gbàdúrà fún mi pé tí bá fẹ́ anybody lẹ́yìn yẹn tó bá kú ìdùnnú kékeré díẹ̀ báyìí nínú ìgbéyàwó náà kí má rí rárá. lóòótọ́ ni ìgbà kan lọ ìgbà kan bọ̀ àmọ́ tí ayé bá ń jẹ ayé tí ayé ò bá tún jẹ ayé mọ́ èmi Jádesọ́lá mi ò ní fi ẹ́ sílẹ̀ love you. I love you too. Ìwọ náà, jọ jẹ́ kí àdéhùn wa yí wá sí ìmúṣẹ o. Torí àdéhùn a máa dùn ṣe. Ṣùgbọ́n nígbà míì, ó máa ń ṣòro fún ara láti múṣẹ. bá ti drive ó ti kó bá ní gbọ́láhàn ah, àgbọ́láhàn kó bá ní tèmi bá mi. sísá mi mi ò fẹ́ bíbí mo ti mú bíbí lẹ́yìn. báyọ̀ ṣe é sọ̀hún bíbí wo ló fi sílẹ̀ ṣé mi gbogbo àjọ wa nu mọ́tò kan ni. ẹ ṣe máa gbàdúrà ìwọ lọ́wọ́ lẹ́dàá mi má má jẹ́ kí nǹkan tá a ro bá nǹkan tá a ro jẹun wá. Yeah, I um, know. Ṣé wọ́n fi ọ̀sán? Ẹ fọkànbalẹ̀ sí wàhálà kankan nǹkan tó ṣẹlẹ̀ sí ni pé bọ́ọ̀ì yẹn sìn ó sì wà ní kómà kò yé yín nǹkan yẹn kan ni mo fẹ́ kẹ́ ṣe fún mi sìn kí ẹ máa gbàdúrà ah. torí pé orí ló fi gbálẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé orí ó delicate gan ní gbogbo ara do you understand me but uh, ẹ má wọrí ṣá àwa ń gbìyànjú ni ọlọ́run ọba ló fún wa ṣe. ọlọ́run fún yín ṣe. Uh, moreover ṣé kò ní fámìlì ni. ààbò ah, fámìlì ẹ mọ́tò wa ló gbà láṣẹ gbé wá tó ẹjọ́ ìgbà mi. bẹ́ẹ̀ni then. <sighs> Okay. ok ẹ má jẹ́ kí n ká ẹyin sókè kò sí wàhálà iṣẹ́ ń lẹ lórí ẹ ẹyin ẹ tẹ̀lé mi ẹ jọ wá ni. Kàtà àfihàn àfihàn àfihàn ẹ ẹ rí mi lọ́fíìsì. Thank you má bínú dẹ just take it easy. wo wọn máa sọ fún mi pé kí n má bínú mi ṣe ní bínú ah, àdéhùn wa kọ́ nìyẹn náà. ẹ sọ fún mi pé ẹ máa fún mi ní one point five mo wá rí alert nine hundred thousand. kí ni kí n fi ṣe that is breach of contract me i don't like it. just take it easy ṣe orí sísè àti ohun sàn she is not the kind of person tí wọ́n bá pè gan fún ẹ funfun kó gbà pé funfun ni trust me wọ́n máa ṣẹ́tù ẹ̀ má bẹ̀rù. wọ́n orí mi ń tanná ṣé gbogbo ètò ń sọ ni àmọ́ ni kò wá rẹ̀ ẹran má bá mi sọ bẹ́ẹ̀ mọ́ torí orí mi ń tanná tí mo ṣe wà yìí owó mi ni mo fẹ́. Sharon. O need àti bínú náà. At least kẹ́ tó wá rárá ni mo ti send one point five sínú àkáǹtì ẹ̀. Èmi dẹ̀ ni mo sọ fún yín pé tẹ bá parí iṣẹ́, máa fún ẹ ní balance. Mo ṣe olówó tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Kò tí ì wọ inú àkáǹtì mi, mi tí ì rí alert. Tó yẹ pé mo ti rí alert ni, má ti fún yín ní balance yìí náà. Ẹ má bínú sí mi jọ. Ó ṣàtúrí nǹkan tí mo sọ fún yín pa sísítánsì pé wọ́n ṣe orí èèyàn báyìí, má bínú dẹ̀ ẹ kò ní kí n má bínú ni ṣẹ́yìn náà lè gbàrú ẹ̀ ẹ lè gbàrú ẹ̀ náà ẹ̀yin náà ẹ fọ̀rọ̀ ṣírò ara yín wò ẹ bá mi sọ ilé tẹ́lẹ̀. bò kí n ṣe fault mi bò mo promise ẹ nísìnyí pé first thing monday morning wàá rí alert ẹ ṣọ <laughs> kò sí problem ṣọ ń lọ wàá rí alert. trust me and trust her. ṣọ alert àti ní wàá bínú tó yẹ kọ́tà owó là ń sọ yìí. barman. ó láìkí o. ó ti bọ́ wọ́n ṣe. ó máa ń ní ọkọ tí ọmọdé bá tó ládàá ó máa ń ní àdá ìdí nìyẹn tí mo ṣe fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé tí ó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ èmi fẹ́ step up. Ah, ah. ìgbà ó lè tẹ̀rọ tẹ́lẹ̀. mo ti ń rò tipẹ́tipẹ́ bọ̀ nígbà tí mo rí pé yẹ̀ṣẹ̀ bọ̀ sínsìn ni mo rò pé ó yẹ kí n sọ fún yín. ṣàwọn pé bí ọ̀rọ̀ Yorùbá tí wọ́n máa ń sọ yìí pé ẹrù èèyàn méjì kó má jẹ́ ti èèyàn kan bọ̀ṣẹ́ ní ibi tá a gbé dúró dé báyìí ẹrù èèyàn mẹ́rin á di tèèyàn kan ṣoṣo. bó ah, big sis kí lẹ́ ń try láti sọ fún wa àbí kí ìdí nìyẹn tí ó yẹ kó mo ṣe fẹ́ kó gbogbo responsibility inú ilé sí orí nífẹ̀ẹ́ mi nítorí pé mo mọ̀ pé ara ti tiẹ̀ balẹ̀ ara tiẹ̀ tutù ó sì lé ju tàwọn méjì tó kù yìí lọ. títí ni kò kí n ṣe mí. especially títí. mama ekid mi flex na. flex. ṣé mo pé bí ò bá lọ fóṣù mẹ́rin á lọ fóṣù mẹ́fà mò ń bẹ̀ torí ọlọ́run tó bá ti bá mi rí kankan nínú wọn jọ torí ọlọ́run bá mi wá wọn o. big sis títí ló máa ń wo ẹja kù sí i èmi máa ń gbélé. <laughs> big sis you can always count on me. ṣe rí àwọn méjèèjì ibi tí n bá ní kí gbégbé wọn gbé ibẹ̀ náà máa gbé. oye shut up. ibi tí bá ní kí yọ yín ṣomi sí ibẹ̀ ọ̀nà máa ṣọ́ mi sí. iyọ̀ títí kò ń ṣe mí tí mi ń kúrò nílẹ̀. màá tèkì àwọn méjèèjì. in fact inú mi á dùn tó bá disappoint mi inú mi á ti dùn jù. láńlẹ́dì big sis náà tó yẹ pé ẹ ti ń lọ nice one àwa náà ti di láńlẹ́dì nìyẹn inú wa dùn ẹ fẹ́ step up ni. ẹ báwo la ṣe wá fẹ́ bẹ̀rẹ̀ gbogbo ìnáwó. Ah, báyìí ti bẹ̀rẹ̀ sẹ́lọ̀ ọ̀fun ti bẹ̀rẹ̀ báyìí báyìí lẹ́yìn tẹ wọ́n lé tẹ lọ kó kan jáde ká máa mú pátí ti bẹ̀rẹ̀ nìyẹn sí yìí celebration ṣáà kú sí. I will talk in a minute. trust me. Ah. <laughs> Ah, big sister, mo miss ni go. Èyí fẹ́ wọnú àpáta. Ṣó possible ni? Nígbà tí ó kì í ṣe ògún ló ń tu. À ń sọ̀rọ̀ football, òun sọ̀rọ̀ ikán ó fẹ́ di àpáta. Wọ́n connect mi. kí ló ń ṣẹlẹ̀. ọmọdé gbọ́n àgbà gbọ́n òun làwọn àgbà sọ pé a fi dálẹ̀ Ifẹ̀. Rótìmí wọ́n sọ̀rọ̀ náà kí ló ń ṣẹlẹ̀ fi wá sí náà. Yínká kí n sọ̀rọ̀ Yínká ni kí n tá nà wọn náà ni àbí Yínká. èmi. yá wa ń bi mí léèrè pé kí n sọ ọkọ tó wà nínú mi gbogbo alájọ pé àwọn lánàá international kọ̀ọ̀kan wọlé sórí fóònù mi ni. So I have to excuse mommy. Then mo lọ síta tó I was on phone for ten minutes. Then after that, mo wọlé. can kàn imagine tí ṣe máa wọlé She Ṣé mo a car. ká? Gbèsè sórí ẹsẹ̀ mami. What? Àwọn méjì tó ń sọ̀rọ̀. Wọ́n á pè kí ni yìí? I wanted to react but mo wò pé mẹ́ẹ̀ àwọn èèyàn to mi báyìí. So tí máa create scene, wọ́n á ní kí ló ń ṣẹlẹ̀? A máa ma sọ pé à ń jà nítorí màmí àgbàlagbà arúgbó gbogbo ilẹ̀ mọ̀ impact mami nínú life mi she's the only person tó sanwó jù nínú gbogbo àwọn mami tí mo ní wà lọ cross ẹ you are a lager. Um, guy a agbọ́ ẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni let us hear the side of this guy kí ló ṣẹlẹ̀. Rotimi ó máa ń fọ́ǹbù gan-an so nǹkan tó máa máa ń dẹ̀ lélẹ̀ látẹ̀ nǹkan tó kọ́kọ́ pòwe lọ síwájú tó pòwe lọ sẹ́yìn ẹ wá ẹ̀yin guys ẹ kì í jẹ́ kó yé yín o òpópó mọ́kà tó mọ́ roro àwọn òṣìṣẹ́ ibẹ̀ ni wọ́n dáwọ́ dúró ṣó ti yé yín àní pé mami Becky tẹ̀ ń sọ yìí gan-an ó tanná wá ní now ó lá mi mo dẹ̀ la for the road i swear down ah this thing na our na our things na our game now àti pé ṣí ìwọ ọkọ tó ń tẹ ẹ̀kan sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tó ń dìde tó ń sọ̀rọ̀ ṣé fẹ́ fárúgbó sílé yìí. no no no no no no no ah, ah guy relax wetin be your problem sef ẹja ò kí ń jẹja sanra we are all bigger boys tó bá lọ sí right wàá rí sugar mummy tó bá lọ left wàá rí sugar mummy must you go after your friend sugar mummy what go make sense. and guys let's take it easy eṣinṣin jẹ elégbò ń sìn anybody ori. by the time ti elégbò wa bẹ̀rẹ̀ sí jẹ ṣe wa wa wa. the whole world ló máa bẹ̀rẹ̀ sí pariwo pé elégbò tó ti dé o elégbò tó ti dé o lè sọ̀rọ̀ aláti ṣe ló máa ma ti ṣe ara ẹ̀ mẹ́rin. but by time ti máa dé ẹ máa pariwo rótìmí ni rótìmí ni o. ó dùn ó dùn ẹ ní sùúrù náà ṣé rí tẹ bá wò mí látàrọ ẹ má rí kémi ò dá sí yín yínká tẹ̀ ń sọ yèmí ò blame ẹ̀ náà cause yorùbá sọ pé ìlú tí ò bá sófin ẹ̀ṣẹ̀ ò sí náà so ká ní pé àwa fúnra wa ní kánkọ̀ yìí a ní òfin kan tó yẹ pé ó ń guide wa ni definitely ó lè má ṣe nǹkan tó ṣe he might not have done what he did. yóò tẹ̀lé bọ̀bọ̀ ní sùúrù jẹ́ help. ọ̀pẹ eléyìí tó sọ kò ń ṣe point o ẹ wá yẹ kí n jẹ́ kó yé yín pàmpá bẹ́ẹ̀kì gan tẹ̀ ẹ̀ sọ gan ẹ ti Abuja ni o. a di Abuja. I swear down ẹ ti Abuja ni ẹ ti Abuja kẹ̀dẹ̀ èèyàn kò ń jẹ́ tán bí gèmí ṣe lọ ń sìn ẹ kò fi kan wà ń bíbá ẹ jẹ́ ká ṣe ní jẹ́ dodo kò fún pàdí ẹ̀ jẹ́. jẹ́ dodo kò fún pàdí ẹ̀ jẹ́. ẹ tẹ̀lé ká fòfin yẹn láti sìn lọ máa lọ bẹ́ẹ̀. ṣẹ̀rí ká ní pé jẹ́ kò fún pàdí ẹ̀ jẹ́ mo fara mọ́ o sharp sharp sharp make sense ni my own mama beg. but you understand baby na eh? kí ni problem ẹ for God's sake. tẹ́ pé all the time tó bá ti jáde báyìí ṣá gbogbo ọkùnrin tó bá ti gbé wọ̀ báyìí tí ò bá jà wọn lólè ara ẹ̀ ò kí ń balẹ̀ kí ló dé náà ṣé wọn nìkan ni ìwọ lánàá ìwọ lónìí ìwọ ìwọ all the time. Ah, ah. ẹ dúró náà nǹkan mélòó náà ni mo wá jí eh? just àwọn. Um, you so stupid You're very very stupid máa gbọ́wọ̀ she do not. Oh, you náà ò gbọ́ nǹkan tó sọ sétí Come back má bínú kíní kan must you thief She do not ni kò jalè ni tó bá tẹ̀lé ọkùnrin jáde Ti o ba jíjọ ẹ̀rì wọn wa ji owó wọn tí o bá jí owó wọn wàá jí wàá ṣàwé kankan jí títí kan máa boxers kí ni problem ẹ ná kí problem e wọ́n ba wá lójú jẹ́ nàá. I just don't know ṣé torí ẹ̀ lè ṣe wá ń pariwo lé ló dà mo ti gbọ́. gbọ́ ah, ẹ má bínú. ọmọ ọ̀rọ̀ kò change for good ni kò change. ah kí ló dé náà. ìwọ nìkan ni. ah wọ́n. ẹ má bínú. ọlá ìtàn. sori kò ń ṣe ọ̀rọ̀ má bínú ni ọ̀rọ̀ tó wà lẹ́yìn lónà ṣé dandan ni kò jalè ni ṣojú òkè ń tí ẹ̀yìn. àwọn náà máa ń jà mí lólè ajọ ń jara wa lólè ni. ọ ń jà ẹ lólè jọ ihò lèwo náà ń jà ẹ o. ìwọ náà wò ó sí àjọ máa ṣàgírímẹ̀ǹt pé ẹ̀ǹkan náà máa lọ tá a bá bẹ̀rẹ̀ tán ó máa dẹ̀ méjì ó máa dẹ̀ mẹ́ta tó bá wá di paríparí ìmí ìlú wọn gan lọ ẹ̀mẹ́wàá sọfẹ́ pa mí ni mélòó lára mi. jọ torí Ọlọ́run ìwọ tó tẹ̀lé ọkùnrin wọlé ṣé o ti mọ̀ wípé anything ló lè ṣẹlẹ̀ hmm? o wa ń complain pé wọ́n lọ lẹ́ẹ̀kínní wọ́n lọ lẹ́ẹ̀mejì wọ́n lọ lẹ́ẹ̀mẹ́ta o ò gbowó ẹ̀ ni tẹ́ bá negotiate tí ó bá tẹ́ ẹ lọ́rùn wàá dẹ̀ fi wọ́n lẹ̀ ṣé dandan ni kò jà wọ́n lólè ni. wò láìtàn ṣé orí níbi tá a pàdé yìí tí o ò bá ti change ìzẹ́dà kò yẹra fún wa àbí káwa yẹra fún ẹ a lè jọba continue báyìí ṣó ti gbọ́. mo ti gbọ́ ẹ má bínú máa change ẹ̀yin náà bá wọn sọ bẹ́ẹ̀ta ó bẹ́ẹ̀ta kò change. dípò gbàgbọ́ gbogbo náà ni kò lò ó. wọ́n lè máa ṣe bí ọmọdé tí kò bá ń ṣe wá dé lòkùn. Dáre Sọlá, ó yá jókòó sára mo fẹ́ bẹ̀ sọ. Wọ́n mi jẹ́ kí wọ́n bí I'm just a little bit weak, ẹ jẹ́ kí wọ́n bá ẹ̀. Wọ́n ní kó o jókòó sára mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀. Jáde ah, ah. Sọlá sórí èmi ò ní fẹ́ sí gbogbo nǹkan tó ń ṣe yìí o dúró ṣó fẹ́ fìrònú ṣe rẹ̀ léṣe ni dá mi lóhùn láti dọ́tọ́ ọmọkùnrin tí wàá jẹ sílẹ̀ báyìí òun ló ti bẹ̀rẹ̀ ronú ojoojúmọ́ àmà wo mi ẹkún àmà wo mi ẹkún un bẹ́ẹ̀ ni pé ó ní di mi inú wọ́n ní ìtọ́kọ bá kọ nílé ọkọ lèèyàn fẹ́ ah, ah. níjọ́ tó ọmọkùnrin tí wàá jẹ sílẹ̀ mo ti mọ̀ pé ọmọkùnrin yóò ní ìkọ̀kọ̀ tó wà lọ́pọ̀ ẹ̀ tí ò fẹ́ sọ ó kàwé ẹ̀ lákàyè gòdè nígbè ẹ̀rí ẹ̀ lọ́wọ́ ọkùnrin kọ̀ọ̀rẹ́ mú páyé kó bọ̀ kó bọ́ta kó wáṣẹ́ gidi ṣe kódà nǹkan tó fi ẹ́ ṣàkókò nílé lẹ́nu ọ̀rọ̀ ẹ́ o lè wá jókòó síbí báyìí o bẹ̀rẹ̀ sí ní ké o ronú lójoojúmọ́ má fi ronú ṣe rẹ̀ léṣe sí mi lọ́rùn jọ torí ọlọ́run gbogbo ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ta mọ̀ tọ́jọ́ wá síbí báyìí wọ́n máa tẹ́wọ́ pẹ̀ wọ́n máa tẹ́wọ́ pẹ̀ àwọn orí àwọn orí àbòsídẹ̀ ni wọ́n máa sọ pé àwọn orí ni. mi ò démọ́lá ò kì í ṣèyàn bẹ́ẹ̀ ẹ má sọ̀rọ̀ báyìí. kò ń ṣèyàn bẹ́ẹ̀ ló ṣe ló ṣe nǹkan báyìí fún ẹ ṣòrí ṣòṣòṣòrí pé ó tútù sórí pé o ti ń kẹ́. èmi ò sọ. ìwọ òkè kí ló wà lójú ẹ ìwọ ọmọ yìí má ṣe mí léṣe jọ torí tọlọ́run má má ṣe mí léṣe ó ti mọ̀ pé tó o bá ń sunkún ọkàn tèmi náà lè balẹ̀ ẹ ó dẹ̀ jọ torí ọlọ́run. ṣùfẹ́ kí mi náà má sunkún ṣùfẹ́ kí n má sunkún mi ọkọ mi. ẹ̀gbọ́n mi ẹ ra ọ mo béèrè yan bíbá yẹn. báyìí wọn. Démọ́lá lorúkọ oh, ẹ. ọ̀dà Démọ́lá kí ló ń gbè. actually èmi ni màmá ẹ̀ ó dẹ̀ ti tó bí ijọ́ mélòó kan tí mo ti ń wá mo wá ní pé kí n wá wò wá bíbá ẹ jọ ṣé ó sì wà ń bí ṣáàpù wà nílé. ọ̀dà Démọ́lá ó ti pẹ́ tí mo ti rí wọn o. kò dẹ́ ṣe pé bóyá ó ń lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀kan tàbó wà lọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀kan tàbó ń gbọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀kan gba tí mo ti mọ bọ̀dá Adémọ́lá mi ò rọ́ọ̀rẹ́ kankan pẹ̀lú wọn jẹ́jẹ́ wọn ló máa ń lọ. ṣe lè ṣe mí favour kan. ẹ kí ni ẹ wà. ẹ mò ń wò bóyá kí n gba nọ́mbà yín èmi á lè pè yín ẹ lè ní nọ́mbà mi so at any time tẹ bá ṣàìtẹ ẹ lè pè mí padà ẹ kàn tí flash mi èmi á sáré pè yín padà. ẹ kò sí problem ṣé mo kọ́ tí ó rẹ̀. ẹ jọ kí ni ó eight seven eight five twenty one twenty seven. ẹ ṣé mo dúpẹ́ gan. ẹ kì í tẹsẹ̀ bodò ká tún máa kígbe òtútù o. sọ pé àwọn ladies tí èmi ń wò lórí ìdúró ṣóṣọ pé àwọn ilé máa lè ṣiṣẹ́ tí àwọn àṣẹ báyìí. èmi náà ń wò bẹ́ẹ̀ because àwọn ilé wọn jọ àwọn ọmọ mi kó má lọ jẹ́ pé àwọn ọmọ tí àwọn máa fi fóònù disturb èèyàn kiri ni. ó ti irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ àwọn náà ti ń ṣe lókàlì tẹ́lẹ̀ kí n tó kó wọn wá látàkùrẹ́ so ẹ̀yin náà fẹ́ ní ṣàlàyé náà. a lè ṣe kò sí ọ̀kọ̀ọ̀kan tó máa disturb yín ibi tá a ti wá ti ń ṣe tẹ́lẹ̀ ọ̀dọ̀ àǹtí tọ́lẹ̀ ti kó wa wá àwọn náà mọ̀ nípa iṣẹ́ yìí mọ̀ sí wa dẹ̀ ti dàgbà. àmọ́ rúbà àwa là ń fìdíra wa kò sí ìyànkọ́ tó máa disturb mi àbí. bẹ́ẹ̀ ni àǹtí a ti máa ń ṣe lókàlì tẹ́lẹ̀ lákùrẹ́ torí kalẹ̀ upgrade ara wa la ṣe wá sẹ́kọ̀ọ́. ẹdùn ẹdùn náà ṣé ìyá kan rò bẹ́ẹ̀ méjèèjì ni. bẹ́ẹ̀ni. wow that's good. anyway kò ní mínísà wa o because nínú iṣẹ́ títí wa yìí a ti rí ìyá àtọmọ tó ń ṣe nǹkan tó kọ̀ wá mẹ́rin pé kó ní mọ̀ nǹkan tí à ń ṣe Anyway, you guys are welcome. You're welcome. Eh, TJ, she o ṣáà ti ṣàlàyé fún wọn? Ó dẹ̀ mọ̀ wípé each night wọn ó ní ìtàn máa gbà. Ó ṣàwọn wípé èèyàn tó bá sọ irú ẹ mọ́lẹ̀ òun ló máa ń ṣọ̀rẹ́ ọ nípa kí bùkátà wa ló máa ń wà. Oúnjẹ tó máa máa aṣọ tó máa máa wọ̀ àwa la máa máa fún wọn. mo ti explain everything fún ọ àbí. bẹ́ẹ̀ni wọn ti sọ fún ọ. and again ẹ̀yin girls ẹ má gbàgbé commission tèmi ó wà very important o. dandan nìyẹn ìwọ gan mọ̀ pé iṣẹ́ tó máa kọ́ ṣe fún one month ti tiẹ̀ ló máa jẹ́ ìwọ ló máa kó. àti pé tíjẹ ṣe ajẹ́ lówó kan ti tẹ́lẹ̀ ni. ẹ mo mọ̀ àwọn ti last time ẹ wọn kó pẹ́ kí n tó rí gbà àwọn ọmọ jẹ́ mi fóònù lẹ́yìn kiri. Mm, àwọn ló máa sọ fún pé kán jára mọ́ṣẹ́. àpàṣọ Bùnmi ọ̀rẹ́ mi. Ah, ah, ga fún ẹ o. Look at my friend. Look at you too. Ṣé nǹkan tó ṣe dáa bó ṣe máa ń wá sílé nìyẹn? Wà á tún wá yọ padà sẹ́kù. Oh, Ẹ̀yin ará Èkó. Ah, it's very funny. Ah, well, we, we have a lot to talk about. A lot o, a lot to talk about o. Ẹ wọlé. Mọ̀mí, ọ̀rọ̀ ga fún ẹ. Ojú ẹ rè. Ǹjẹ́ ni? Bó ti ń jáde, níbo ló ti ń bọ̀ nínú oòrùn burúkú yìí? Ẹ̀bùn mi, mo tún ń lọ sẹ́ǹdì méèlì sí Démọ́lá ni. Ṣé o lè bílíf pé gbogbo èyí tí mo ti ń sẹ́ǹdì látijọ́ yìí náà kò sí kankan báyìí tó reply? Ó ṣe fi rẹ lọ́kàn balẹ̀, kí ló tó ń disturb Eh? àtijọ́ tó ti ń send mail sí bọ̀bọ̀ yìí tí kò reply ẹ̀ ṣé kò yẹ kí ìwọ ti mọ̀ pé bọ̀bọ̀ náà ti fi ẹ́ sílẹ̀ fẹ́ lómìn ni ó yẹ kó ti mọ̀ náà. ó ti fi mi sílẹ̀ mọ́mí àwọn èèyàn máa ń sọ̀rọ̀ yìí bó ṣé Démọ́lá lè fi mí sílẹ̀ ṣá. ò fọ́ ni wo ọ̀rẹ́ ó pọ́sibù bàjẹ́ sórí tí wọ́n bá ní kọ́ lọ pé bó ti ń ó ti rí nìyẹn kì í ṣe àwọn ọkùnrin ni gbogbo wọn ìkọ̀kọ̀ náà ni wọn kò sí kò sí yàtọ̀ gbogbo wọn ó wá ní ṣe Démọ́lá lè ṣe é ìgbà yẹn táwọn náà dẹ̀ máa ń bẹ́ ẹ sọ kí ni wọ́n máa ń sọ ńgbà yẹn wọ́n máa ń sọ pé gbogbo ọmọ burúkú ni wá ṣé wọn náà dẹ̀ ti wá rí níṣẹ́ ojú ẹ̀ ti já. ọkùnrin máa bù ọkùnrin bù ọkùnrin. Ah, no it's okay ah, wo o ní ìdá tí máa sunkún o ní gbogbo ilé ìnáwó nítorí ọkùnrin tí tí ò wúlò kan ah stop it eh, but èmi ní àbá kan tó bá mind o. mind anything èmi wò pé bóyá kó máa tẹ̀lé mi lọ sí èkó kó wá lọ bẹ̀rẹ̀ new life fún bẹ́ẹ̀ mo dẹ̀ àṣọ ẹ̀ wípé true pop sí mi wá ríṣẹ́ gidi. Oh, oh, àwọn dájì mi ò ní gbà mi o mind bóyá o lè. bóyá kí ah jáde sola se gbogbo nǹkan ni daddy mi máa decide fún ẹni eh? gbogbo nǹkan dáàdì mi máa decide fún ẹni tó máa tún ní eh, bóyá ok tó bá pèsè daddy ni a tún tẹ̀lé lórí daddy ìyẹn ń bùnmi ó ní àátún tẹ̀lé lo àátún àátún bí pé ṣe ló máa ń tẹ̀lé mi káàkiri bí pé mo jẹ́ bèbí tó máa ń fi fídà hàn lẹ́nu kò náìsì náà ó ní àátún tẹ̀lé ẹ ok ok má bínú má bínú ok má bínú àá lọ rí dáàdì ẹ ṣòrí kí n tó padà sí kò má wọrí sí èmi àwọn rí dáàdì kí n tó padà sí kò yín ń hmm? it's okay it's okay tó ọ̀rẹ́ mi ah. bóde ọkọ mi lẹ́kújọ́ mẹ́ta bóde gbogbo èkó kọ́ àwọn dáàdì àti mọ́mí rẹ̀ ló wá ṣe. ìyá ọ̀dọ̀fẹ́ ń bọ mo fi sẹ́ẹ̀tì mi sí. òun lẹ fi síbì. ará èkó bóun nìkan gbòòrò lóde. ó ti ṣe díẹ̀ sá. lọ wàá yọjú sí ara rárá kì í má bínú sá. mọ́mí àti dáàdì ẹ̀ ń kọ́. àlàáfíà ló wà. ẹ̀sìn ṣé kò ń nù ìyá sọfíà mo fẹ́ sáré débi tí mo Ah, ẹ lè lọ. èyí ṣe. ẹ̀yin lọrẹ ọmọ yín dúró de òfẹ rí yóò lọ fẹ́ bá yín sọ̀rọ̀. Ah, kí ló gbé dé. mi àmì mọ àfi tó bá fẹnu rẹ sọ. sísà. dáàdi ṣe kò sí problem kankan sá lórí ọ̀rọ̀ jáde sọ́lá náà ni mi ṣe ní kí n wá rí yín èmi rò pé ìtìjáde sọlá fi ń jókòó sílé tó kàn ń ronú tó fẹ́ fèrèmí ṣe ra ìléṣe sínú ilé nítorí ọ̀rọ̀ Démọ́lá sòlèmí fi wá wò pé bóyá tẹ bá lè yànjẹ kó máa tẹ̀lé mi lọ sí Èkó tó bá dé Èkó dáàdì tèmi ní connection wọn á lè bá wa iṣẹ́ sí ilé iṣẹ́ ńlá a máa ṣiṣẹ́ gbogbo ronú yẹn á lè kúrò ní ara ẹ̀ torí ẹ̀ ni mi ṣe ní kí n wá rí yín sà. n bẹ̀rẹ̀ gbọ́dọ̀ yìí. Èkó ni sà. Èkó láti èkó ló sọ kò sọ pé èkó. ẹ máa wọ ṣé wọn lọkùnrin tí mo mọ ẹdí wọn mo lẹkọọ ìwọ kan tó mú yẹn lẹkọọ láti gbọ́ tó ti parí sùkúù iṣẹ́ kí n lọ rí ṣe lẹkọọ tó fi mú ọmọ mi lẹkọọ tó lọ rí má fi jàjẹ. láti ṣe ibẹ̀ ṣe rí èmi yìí sà iléeṣẹ́ ìfowópamọ́ ńlá òun lèmi ti ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ sà. báńkì báńkì lọ wà báńkì lọ a ti ṣe oríire nìyẹn ẹjọ́ ó máa mú lọ tó bá dẹ̀ mú dẹ́kọ̀ àbá wáṣẹ́ sí tóun náà ti ń ṣiṣẹ́ wọn àjọ máa ṣiṣẹ́ lọ́kàn wa bá balẹ̀ ìtóun náà máa ń kọ́ ìbẹ̀rù tó máa ń ronú lójoojúmọ́ ìyẹn náà kúrò ń bẹ̀. yàjà ìsọlá ọgbọ́n báńkì àyà ríró kì owó ti kì sáyà rẹ ah! kò burú ẹ ìwo ọ̀dà yọ̀dà fún ọ yọ̀dà fún ọ sórí ẹnu oníkàn làtí bọ́kàn jáde sọlá ọ̀rọ̀ ni ọ̀rẹ́ rẹ sọ kí n lórí sí i. sọ̀rọ̀. ta má tẹ̀lé. ọ lè wo àbí bàtọ́ gbé ògùn ló mú wọlé sórí jáde mọ̀ jáde lọ yìí torí rẹ̀ náà mọ̀ sí jáde lọ torí bí ó sì di kàkà kúkúrú yóò sàmà sunkún sáńsà sunkún sáni tó bá lè rẹ́rìn yànnàgì díẹ̀ báyìí tó bá fi lè rẹ́rìn ọ̀rọ̀ ọ̀dẹ́mọ́lá bí ìgbà tí ẹ ń tẹ́rì mọ́ òtún rẹ̀ ó tún ti padà síbẹ̀. àwa dúpẹ́ lọ́dọ̀ ọ̀dọ̀ ẹ̀ ń gbòòsì sínú mi dùn bó ti lóun ọ yìí ẹ̀yìn sẹ́rí ọlọ́run ní báyọ̀ yín jẹ́ wọn náà fẹ́ bá sọ̀rọ̀ o tó ti yí ọ. sọmọ pé òun ò dékò rí wá jọ torí ọlọ́run sórí gbogbo ìròyìn táwọn bọ́ látẹ̀kọ́ ìròyìn kárinkárin ni ẹ ìsìnfẹ́ tí ọ̀pá ayé ọmọ jẹ́ fún mi wọ́n ní àwọn wọ ṣòkòtò ìdílé tó sì ti wá ìdílé tí ọ̀gbárò ẹ̀ ni gbogbo tó bá lè mú kí ìdílé ọ̀dọ̀ tí ẹ má sì ẹ dákun ẹ má kẹgbẹ́kẹgbẹ́ ọlọ́run ní báyọ̀ yín jẹ́ jáde sọ ṣebí kìí sórí lẹ́nu. ẹ ǹ dádì mi ń wò pé bóyá ká máa. ẹ kò lè dọ́rin kò lè tó le lọ́wọ́ bàbá bá mi sọ sọ lónìí yóò sì máa mú lọ lónìí náà mo ní ọ̀dùnmọ́ fẹ́ bá sọ. ẹ̀yin sì fún yín ládùúgbà kò sí wàhálà kò sí wàhálà ẹ má ṣe fàájì kí ló ń jẹ bá wọn ṣe. tóní tóní tóní tìmọ́tì. but doctor mo rò bí ẹ sọ pé wọ́n ti gé bẹ̀tà náà kọ́ tí èmi náà ń try láti wọ̀ sí nìyẹn cause eh, gbogbo àná yẹn ó ti dàbí ẹni pé ó fẹ́ come back to life but àfi bí ara ẹ̀dẹ́ ṣe ṣe rí ń Madam Sheo, madam. Yes, calm down. Calm down, please. Níbo ni mo wà yìí? Fara ẹ Just relax. You are in safe hand, okay? Relax. Ah, Obi, Nisuru, kini ni orúkọ ẹ? Kí ni mò ń ṣe bí báyìí? Ṣáà fi ọkàn o lè sọ nǹkan tí o rántí last as in kí ló rántí kó ṣẹlẹ̀ sí ẹ last. mi lè rántí anything. God. Shit. Okay, ó mọ nǹkan tó máa ṣe fún mi sìn. Ṣáà fi ọkàn ẹ balẹ̀ ṣùgbọ́n just relax, okay? I'll be back shortly. Madam, brother, ẹ jẹ́ ìrántà. bọ́ yẹn bẹ́ẹ̀ ó dẹ̀ pé bọ́ yẹn ti lose memory yẹn. doctor ṣó ya wèrè ni. no no no no no get me wrong mi ì sọ fún yín pé ó ya wèrè ní tí mo sọ fún yín pé ó ti lose memory ẹ̀ kò lè rántí nǹkan kan mọ́ ẹ̀yin náà ṣáà rí gbogbo bí mo ṣe ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ mẹ́yẹn kí lorúkọ ẹ̀ òun ò mọ̀ kí ni nǹkan tó lè rántí last time ó lóun ò mọ̀. tèmi bá mi dọ́kítọ̀. madam sista mi relax relax ṣe rí situation báyìí thank god wípé àti involve àwọn ọlọ́pàá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni understand so nǹkan tó máa ṣẹlẹ̀ sí ni pé we should be discharging him in the next two or three days tá a bá ti discharge yẹn ẹjọ́ máa máa lọ lẹ́nu. Ah. ẹ wo dókítà èmi mi nìkan là ń gbé lọ́kọ́ mi ò sí nàìjíríà mi ò fẹ́ wàhálà o. ẹ madam kò lè sí wàhálà kankan dpo tó wà tòsí bí èèyàn wa ni i understand i will make sure i collect every necessary document ó ti yé yín ni police report ni o and every other thing tá a need kò ní sí wàhálà kankan ṣé rírú àwọn situation báyìí àti treat ẹ̀ dáadáa láìmọye gbà tó yẹ pé wọ́n kàn máa lose memory wọn ni the next two three weeks you be okay. ẹ ṣe sá. ẹ dẹ́n ẹ máa mọ bẹ́ ṣe máa ṣètò <laughs> ètò bill ló ti yé yín and you my brother you have to be very careful when next you're driving okay. ẹ ṣe gan. bọ́lá hàn bọ́lá hàn kó bá wa pọ̀. <laughs> um, okay, ọ̀túnba any solo? Okay, ẹ jẹ́ ká ṣe báyìí orí ìkùn seventy k. ìyẹn ò pọ̀ jù náà hmm? ẹ̀hàn girls mi náà wà mí báyìí um, seventy ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ok ẹ má wọrí alright eight pm Okay, ẹ ṣe gan alright any <laughs> nice night ṣe gbọ́ enjoy your yín bye bye yeah bye ẹ̀yin girls kí ló ṣẹlẹ̀ àti báwo ṣé o tiẹ̀ fẹ́ wálé ni. ó ga ọ ara ní àtẹ. ká rodò ká sùn kí dè lára lè fẹ́ wa mọ̀ ṣóòfù dẹ̀ fẹ́ wálé mọ́ ni. ẹ má bínú ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ wo ọ̀hún ti dùn jù. Um, anyway àti ẹ̀dùnpẹ́ kò ti dé káàbọ̀ kí ló bá wa mú wa Abi. àbọ̀dé ìlú òkè náà lélẹ́yìn. ṣé wèrè lélẹ̀ ṣóyè o ìwọ rádaràda gan dúró tó bá mọ̀rọ̀ sọ wà dé dákẹ́ ẹnu ẹ̀ wọ́n sọ di sèpà tó ń wèrè má jáde sọ́lá mi jàre èwo ń wèrè gan dúró kí ni tiẹ̀ mọ́ ń sẹ̀yìn ọmọ èkó gan náà dúró wa èmi ó pùn lo èwo ń wèrè i'm a graduate. wọ́n ní sùúrù náà wọ́n pípé ikán bẹ́ẹ̀ ṣeré ni náà. irú èrè wèrè wo ni bẹ́ẹ̀ eh? wọ́n ṣe ń dún bíi mùsùlùmí. <laughs> oríṣiríṣi ẹ oríṣiríṣi bèbí àbẹ̀bí àbẹ̀bí ń dáná. bèbí ẹyin oru ẹ kú oṣù wọ́n ṣe rí dáradára kí ni gbogbo ilé wọ́n dàbí irun àkàrà ṣé ó ṣe wo please mi ò rìnrìn alẹ́ o jẹ́ ká máa lọ sí ibi tá à ń lọ èwo ló ṣì gan. jáde ò fọ́ ni gan ṣé fẹ́ gbọ́ sórí ibi tá a dé yìí ilé ti tèmi lélẹ́yìí ibi tí èmi àti ìwọ tí àdéjìjọ máa gbé lélẹ́yìí ṣó ti gbọ́. báyìí mo ti parí gbogbo assignment mi yẹn lóyún àmì yìí tá a fi wáyé ó lè jókòó sẹ́nu ọ̀nà ọjọ́ kan ẹni tí mo sọ fún ẹ pé bọ́dé ẹ̀ fi mọ́tò gbá yẹn nìyí o kó fà á mọ́ra torí bí ló fẹ́ máa gbé ń sìn ọ̀dọ̀ wa ló máa wà. bra afa báwo la ààrẹ mi lórúkọ tèmi o lórúkọ yẹn. báwo rẹ àrẹ̀mú relax ó ti very soon ẹ máa understand ara yín àrẹ̀mú um, yàrá ọ̀dọ́ ẹ ló máa wà ó ìwà àti ẹlẹ́jọ́ máa máa wà ní room ṣóyẹ nǹkan tẹ̀mí àti sista jọ sọ ni so that mo fẹ́ kí wà á tẹ̀jọ blend papọ̀ dáadáa. ọmọ ti ẹ kò sí wàhálà ó ṣe méjì kan náà tẹ́lẹ̀ ó ti ń <laughs> dùn gbà jẹ́ ọ̀ ó ti ẹ̀ ní wàhálà náà nílé ló wà. àgbáyé ah. <laughs> sista mi. bẹ́ẹ̀ ni ṣe sùn kó máa dúpẹ́ fún orí ẹ̀ kó dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. o ṣáà ti rí nǹkan tó kó wálé wá fún wa. sítáà mi ẹ̀wọ̀n jáde. come on ẹ jáde sórí èmi fi pé it's high time kó fi gbogbo àwọn ìwà ìpáǹlẹ̀ yìí sílẹ̀ náà ó yẹ kó ti amen. Ah, kí ni sílẹ̀ kí ni kí n fi sílẹ̀ ah, Bùnmi I don't like the way you're talking ah Bùnmi it's not nice now ọ̀tọ̀ nìkan tó bá mi sọ ká tó kúrò lé adéko tó ń sin òun sọ nǹkan mi please i'm not finding this funny i'm not kò funny rárá owó gan ni now. jáde bùnmi ti explain everything fún mi. níjọ́ wo. but kì í ṣe gbogbo adìẹ ló máa ń fi ibi tí kòkòrò wà hàn ọmọ ẹ̀. yes. àti wípé kì í ṣe gbogbo èèyàn ló máa ń fi inú wọn yàn bí wọ́n ṣe ń live. o ní láti move on pẹ̀lú láìfẹ́. you are not a big girl come on. ṣé o sì. okay jáde look okay i'm sorry i'm sorry. But look, babe, Otorun Kamason, you have to move on with your life. Yes. Eh? Look at us. We are very okay. Gidi. see your ọkùnrin kankan. I mean, no man. Tó lè fi wá ṣakọ. Gidi. Ah, truly, gbàgbé Demola or whatever his name is. Mm. Eh? Babe, once you are with us, so you are safe. Mm. Ah. I don't know. Gbogbo nǹkan tẹ́ so I don't understand. Ah, Mi you you need to give me time to think about it ẹ jẹ́ kí èmi náà rò cause èmi náà mọ̀ pé kò sí bí èèyàn ṣe máa lọ sílùú àká tí ò ní ṣọwọ́ kú dúró. yes o because nílùú afọ́jú olójú kan ló bá wọn. oh yes o tọrọ ló ń bẹ ẹ sọ. omi wa wa mi láìkí kò tí ń dín òrùjọ òrùmá ní ìpínlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹun. Ah, títí irú mi burúkú olórin náà mi láìkí ni torin yẹn mẹ́rin wọ́n láti máa pè mí lórí fóònù pé wọ́n ò rí ẹ nílé ó wà lọ two three four five days wọ́n ò rí ẹ nílé kí ló dé ṣẹ́yìn náà ló wá ń jẹ́ tó yẹn ni àti wọ́n bá gbìyànjú máa ń tún rẹ̀ bí ni náà wọ́n láti máa bá first flight máa bọ̀ lẹ́kọ̀ọ́ torí títí ẹ kí ló dé ṣe fẹ́ pa mí ni ẹ má pa mí náà. àǹtí mi ẹ má bínú ẹ ṣàmọ̀ pé ọmọ kékeré ò lè mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ then tíyìn mo wò tí mo fi délé ni kí bá ń ṣe tíyìn ni sítáàmì mi ò ní wálé a máa sọ pé lóyìnbó lóyìnbó i swear to god kò ní dáa fún lóyìnbó èmi ọlọ́mọ yẹ kí n bá wọn lọ lóyìnbó <clears throat> nàìjíríà yìí ó dùn bí <laughs> tẹ bá rí ayé tí gáà yìí gbé mi jẹ tẹ bá rí ìyálà ìyá ayé tó gbé mi jẹ mi ò jẹ rẹ́rìí láti gbọ́ tí mo ti wà ní town àǹtí mi mo máa ń gbọ́ Hilton hotel mi ò débẹ̀ rí láyé mi first time rí látìgbà tí mo ti wà ní town hmm, àárọ̀ báyìí <laughs> mo máa jẹun bí ẹni máa kú ni inú jacuzzi mo ti ń wẹ̀ tá a máa ṣí omi ṣòròrò lórí burúkú tá a máa máa dà sára tá a máa máa ṣe bẹ́ẹ̀ nípa tí ń jáyé wèrè àjáyé <laughs> ìyàlá ń jẹ jacuzzi báyìí máa fẹ̀ sínú ẹ̀ níbi ọba àdùn tí màá máa wẹ̀ àárọ̀ báyìí buffet ti rẹ́dì ẹnẹsí ni mo fi ń ṣanwọ́ mo hẹ́ tó gbẹ̀yìn champagne kọ́ ó kéré àìsí <laughs> ẹ̀mí ò fẹ́ wálé mọ́ mo fẹ́ gbàgbé láìfọ̀ mi síbẹ̀. ṣùgbọ́n tó máa yẹ pé mo pẹ́ tí màmá worry ni mo ṣe wálé mi ò ní wálé mọ́ mo ah. sorry. o my dear má sórí gbogbo ayé tó ló ń jẹ yìí ìyẹn ò mí pé kó wá gbàgbé lé hmm. ṣebí àjò ò lè dùn títí kí onílé gbàgbé ni mo máa ń gbọ́ tí wọ́n máa ń sọ kí ló dé títí ẹ fẹ́ rí bẹ́ẹ̀. ayé lèmi máa jẹ kú. ah wo my dear sórí gbogbo ayé tá à ń jẹ yìí ẹ pákéjì lásán ló bá dé. o àǹtí mi ẹ fi yẹn lẹ. sórí gbogbo ìròyìn tá à ń gbọ́ lórí tv wọ́n palágbájá hmm. eléyìí wọ́n fọ́ ọyàn ẹ̀ lọ kíní kan ẹ̀bólà pa eléyìí hmm. my dear ṣé ó fẹ́ kí yẹn jẹ́ tiwa ni. àǹtí mi kò tiẹ̀ ní jẹ́ kọ́ṣọ́. lágbára ọlọ́run kò ní jẹ́ pé tiwa ṣùgbọ́n àwa gan fúnra wa ní láti ṣọ́ra ṣe. ayé máa jẹ́ a ní láti ṣọ́ra ṣe wo my dear mi ì fẹ́ wàhálà fún ọ. mo fẹ́ fẹ́ mo fẹ́ ṣe ó máa ní sùúrù náà. gbàgbọ́jà àwọn ọmọ sọ́npá akẹ́dùn kan lé lẹ́gùsù àbí mo mọ́kó lóògùn òní lóòrùn èwo ni wèrè. àti kí ló máa ṣe yín kánú kò kí ní sùúrù láti rọ̀ ọkọ tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. ó jẹ́ ara má ṣe ra ilé ṣe ó rẹ̀ gbòdì fa gọ́ǹkò tó wá sí ibà madam gẹ̀gẹ̀. ìwọ mo wá bá mi bíà ìwòrè wo nìyẹn náà ọ̀rẹ́ tó lọ la bàtà má bo kim lórí club ṣọmọ ọmọ tó jábọ́ lára wa ni mo ẹ ta náà ni my own friend tó ń wẹ̀ nú ẹ̀jẹ̀ ẹ́ ó dẹ̀ mú omi o but for the street àti bọ́ọ̀tà kó lè bá bẹ́ẹ̀ tá à ń ta you sabi mi o má jẹ́ polówó ara mi o ó ti yẹ ó mọ bó ṣe ń lọ gan. ní máa pa náà ẹni tá à ń sọ mi látàbúlé ni mo ẹ̀ṣẹ̀ mú wá sèkó ni adé ẹ̀ṣẹ̀ ń try láti upgrade ẹ̀ ni kò já sí tẹ́lẹ̀. sọ ara abúlé lè mú wá sí club tẹkùn ó gbówèrè fún tó wà nkàrà wá sí club ó wà nkàrà ò jẹsẹ̀ mu ẹ ẹ ní láti tú ṣe up as like seriously má má stay in there mi láìkẹ́ náà ọ̀rẹ́ mi là ń sọ̀rọ̀ nípa èyí náà. Ah, ah. kò káyè. ó ti pọ̀ jù náà. ẹ lọ sọ fún mo ti tẹ́ mọ́ àpẹẹlẹ tó bá mú ẹ̀sọ́ sí ẹ̀ mo ti yá kiri kó má rìn ẹ ní ó ti tó má bínú para mo gbélé bíbá yìí o i swear down ó dẹ̀ mọ mi ó mọ mi o yínká má bì for street o. mi mọ ẹ lára pé pé dèrè jókòó kó mu kan sí mi lọ́rùn eh, má bì í. Eh. Eh, ẹ kó tọ́nà wà. aṣọ lè jókòó. alábàámu sá. ẹ ẹ kó mọ wá ẹ fi kó sí kó wọlé ẹ tọ́nà lé lórí. jẹ́jẹ́ ọmọ tó yá. that's my name that's my name. èmi ah, rẹ mi tẹ bá mọ nǹkan tí ó ṣẹlẹ̀. jáwá sí i jọ nítorí Ọlọ́run Jádesọ́lá sọ fún mi kí ni máa yẹn ṣe fún ẹ lẹ́yìn ìgbà tó bá ṣeré tán lẹ́yìn ìgbà tó páláyò tó gbé lọ sókè tó gbé lọ sísàlẹ̀ tó wá là á mọ́lẹ̀ sọ fún mi kí ló ṣe fún ẹ. wo ọ̀rẹ́ mi àkókò dà fún ẹ ajé ò gbé ẹ lọ́mọ lọ ṣẹ́rí mà náà initial agreement was fifty thousand naira àmọ́ wà tí mo ṣeré fún máa yẹn tán tí mo jẹ́ kó realize pé ayé yìí kò pé méjì ẹyọ kan ẹ̀ náà ṣeré máa yẹn one hundred thousand. Ah! mú yẹn ni. ọwọ́ ẹ̀ tí wàá jáde wà lọ. pátápátá. ẹ̀yin girls ṣe fẹ́ gbọ́ ṣe rí bí example rẹ̀ ń jáde jẹ́ láàrin wa èmi kò fẹ́ ká fi àsìkò yìí jẹ́ ká mọ̀ wípé gbogbo nǹkan tí a bá ń ṣe ẹ jẹ́ ká fi tọkàntọkàn taratara tẹ̀mítẹ̀mí ká fi ṣiṣẹ́ wa yìí ìgbà yẹn la tó lè rí èrè tó péye níbẹ̀. òótọ́ ló sọ ọ̀rọ̀ tó lọ́pọlọ lọmọ yìí sọ jáde. òdodo ọ̀rọ̀ ló sọ ọ̀rẹ́ mi. lèmídé <laughs> sórí òótọ́ ọ̀rọ̀ gidi òun ló sọ yẹn ṣé ẹ̀yin girls o ó ní runs kan tí à ń lọ fún ní next weekend ṣé wàá rí iṣẹ́ next weekend yẹn òun ló dífá fún wípé. bí a bá ṣe mérè ṣe tó òun ni kí ni owó wa ṣe máa pọ̀. wọ́n ṣe lọ lọ sí. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ilé ààrẹ ìrọ̀rùn ni ẹ má lè kó yà lọ mọ̀. ẹ sọ. ẹ wọ ọmọ ẹ ẹ wọ ọmọ mi. tí a bá ń porí aró aró á máa dáró tí a bá ń porí àlùkò àlùkò á sì máa kó tí a bá wá ń fi orí èmi ò dídẹrẹ ikú ẹ̀ jẹbẹjẹbẹ ò já sí mi ṣẹ́ẹ̀rì èmi jẹ́jẹ́ Jádesọ́lá aka ọmọ tó já wọ́n fi gbogbo àsìkò yìí sọ fún àwọn oníṣìnà wípé ọjà tí wọ́n máa rà rà rà rà rà rà rà rà ó ti wà ń tà báyìí.